وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين àtọ̀rọ̀ àlékún kí ọlọ́run àti àánú rẹ̀ kọ́ bá anábùwà muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábì àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé lánàá nẹ́bù Muhammad sallallahu alayhi wa sallam tí ó fi dìjọ́ àlùkìyàmà olùwàmọ́sà ka ẹnì kọ̀ọ̀kan wa náà nínú àwọn tí ó sòrò rẹ̀ bẹ́ẹ̀. mo rò pé gẹ́gẹ́ bí ṣe wa òní ni ọjọ́ al-ahadi tó oṣù shawwal gẹ́gẹ́ bá a ti máa fi àyè lẹ̀ fún ìbéèrè insha Allah ta'ala lẹ́nu ìgbà tí ọjọ́ kù sí náà náà. ẹ gba àtàwọn obìnrin lọ́tọ̀. Báwa ìdíkà láwọn fún ọ́n nọ́mbà wọ́n tó ṣe. Ìlànà ọba ọ̀rọ̀ kan ní ọ̀nà ìdílé náà Mùhàmmad Wàlá Aliyu Ọ̀fà. Ìbéèrè oníbéèrè ni pé bí kéèyàn bá dénú mọ́ṣáláṣí ó sì bá a pé wọ́n ti kírun jàmá ní mọ́ṣáláṣí náà ǹjẹ́ òun lẹ́tọ̀ọ́ àtúntì kó jàmá míì jọ káwọn náà fi ìrun jàmá lẹ́yìn jàmá ti mọ́ṣáláṣí eléyìí ni wọ́n ń pè ní takraru jamaati fil masjid al ìmọ̀ kí jàmá méjì mẹ́ta mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ ní mọ́ṣáláṣí ẹyọ kan. èsì lórí eléyìí ni pé gbogbo ń tí yóò bá fa bí à ń pín mọ́sálásí àbí bí ọ̀tẹ̀ gbogbo ń ṣẹ̀rí àìsíláàmù takò òun ló fi dórí pé ní mọ́sálásí tá a bá kẹ́sìn pé ọ̀tẹ̀ ni wọ́n torí ẹ̀ dálẹ̀ èèwọ̀ ní kéèyàn ọlọ́ọ̀kẹ́rùn-ún bẹ́ẹ̀ ẹ̀dàkùn kele yìí náà jẹ́ ìtànìjí gbogbo mọ́sálásí tí ń ilẹ̀kùn wọn kọjú síra wọn títí ń bẹ láàrin wọn bàbá ti rí i pé ọ̀kan ni wọ́n fi ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ìmọ̀ tẹ́lẹ̀ yẹn wá ní ìmáàmù ni àwa náà sì dá ti wálẹ̀ àbí ṣé ẹni bá kan ni ọ̀dà ẹ̀yin jẹ̀mọ́ ẹ̀yin náà ẹ̀ máa bọ̀ wáyà yìí náà gbogbo ń tó bá ti rí báyìí mọ́sídìí gbogbo ẹ̀rọ rí là ń pè kọ́dọ̀ ọlọ́run kọ́ fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní la takum fihi abada irú mọ́sálásí bẹ́ẹ̀ tó wáyé lójú ayé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam olùwọ́ba kọ̀ fún ọ̀gá wa anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam láti kírun ní irú mọ́sálásí bẹ́ẹ̀ ńgbọ́sẹ̀ pọ́mọlẹ́yìn anábì lẹ́yìn kọ̀ọ̀kan ntọ́ba jó funfun anabuwa muhammad sallallahu alaihi wa sallam òfin yẹn fáwa náà lórí eléyìí ni àwọn àfáà fi wo ọ̀rọ̀ à ń kí jàmá méjì mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ ní mọ́sálásí aláṣìlù ni pé ìtọ́jẹ́ pilẹ̀ òun ni pé ìrun wákàtí kọ̀ọ̀kan jàmá kọ̀ọ̀kan ní mọ́sálásí yìí o ẹ̀ẹ̀kan náà ni kí wọ́n kí àsùbá ní jàmá òun ni ààyè fi wà nílẹ̀ pé kìí ṣe gbàrà bá a bá pẹ̀rùn náà lá gbẹ̀rùn dúró torí ẹni tó ṣẹ̀ṣẹ̀ yí àbẹ̀ni fi ń sàlùwàlá bọ́ba di búrì náà bẹ́ẹ̀ kò dé àṣírí náà bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí ń lè pilẹ̀ nínú sẹ̀ríà Islam pé ìrun wákàtí kọ̀ọ̀kan o ẹ̀ẹ̀kan náà là á máa kí ní mọ́sálásí kọ̀ọ̀kan. àwa ara àwọn ẹ̀rí kan nínú àhàdí ìdánẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ẹ̀rí yìí ìtọ́ka ń bẹ ń bi àwọn kan pé nígbà wọn kírun tán ní mọ́sálásí lójú ayé ànábì sallallahu alaihi wasallam àwọn kan tún dé àwọn náà kírun jàmá a sì rá àwọn ẹ̀rí míì nínú súnà ànábì náà sallallahu alaihi wasallam hàn ní pé ànábì kọrú nǹkan bẹ́ẹ̀ kọ́dà àwọn sọ̀hábẹ́ náà kọ̀ ọ́ bọ́rọ̀ bá wá rí báyìí àwọn onímọ̀ wa fojú wo apá kìíní àtàpá kejì òun ni mo fi ní ojú tí wọ́n fi wò ó òun wá ní pé àà àjẹpẹ́ yìí tí ọba ní kọ́nu kọ́hónú tí ò máa tún máa gbé ẹjọ́ fìdí ẹ̀ àwa náà ó fìdí wa wọ́n ní ọ̀la ìlú eléyìí lórin ilẹ̀ nọ́ọ̀rọ̀ àwọn onímọ̀ منهم شيخنا العلامة محمد بن صالح بن عثيمين rahimahullahu ta'ala nínú àwọn afá tó wí bẹ́ẹ̀ nínú àwọn afá tó ní àwọn ọ̀tí ẹ̀ fara mọ́ rárá sheikhuna muhammad nasiruddin al-albani rahimahullah àmọ́ ìtọ́ tẹ̀wọ̀n ni pé i'malu tẹ̀lílì awla min ijmali ká lo gbogbo ẹ̀rí ìṣẹ̀rí àdáàjù ká lo apá kan ká fi apá kan lẹ́nu ìlú ẹ̀rí ìṣẹ̀rí àdúgbò dáadáa ti pé ìjọba jọrọ ìjọba ń kọ́ bá nẹ́bí ìṣẹ̀rọ̀rù bíi àdáwà bíi ìsọ̀tẹ̀ ìmáàmù bíi ìfẹ́ pín mọ́sálásí sí méjì tí ọba ti níyìn ń nú ọ̀la ìbí kéèyàn sojú kòkòrò pé a ah, tani ọbẹ̀ mi náà kí jàmá kájọ kí i bàbá sì ti wá mú un lọ́wọ́ pé lápèjúwe ẹni abá ti rí pé ní jojoojúmọ́ àbí láàrin ọ̀sẹ̀ kan a kà mọ́bi tí ń dá jàmá tiẹ̀ kí bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin láàrin ọ̀sẹ̀ kan bí gbogbo mọ́sálásí bá kọ̀ fún rẹ̀ níbẹ̀ kọ́ kọjá ìmáàmù nìkan wọ́n lẹ́tọ̀ọ́ rẹ̀ torúlùwọ̀ torí ẹ̀ ní á dá mọ́sálásí nítorí yìí hàn ìtumọ̀ mọ́sálásí ni kẹ́ni ó ṣọ̀kan kí àkójọ wà láàrin mùsùlùmí èèyàn wá pẹ́ àbí ó sùn ọpẹ́ kó tó jí àbí kó tètè rómi àlùwàlá wọ́n wá pé méjì mẹ́ta èyí wọn láì sí àmọ́ gẹ́gẹ́ bí mo ti rí gbogbo ẹni tí a bá ti kẹ́fín pé ah, nǹkan mi ń bẹ ń bí i eléyìí ìmọ̀ èmi ọ̀fẹ́ kírun lẹ́yìn rẹ̀ ni ẹjọ́ kíkẹ́ ẹ̀rọ bá kíkẹ́ tán èmi náà bọ̀ wájú fún yín gbogbo eléyìí kò bá a mọ̀ gẹ́gẹ́ bí ìlànà anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wallahu Valeu. ẹ má jẹ mọ ká gẹ́gẹ́ tó mọ nọ́mbà eleven ó yá ìgbò ẹ sọ̀rọ̀ wọn àpọ. kí kò lẹ́rìn-ín nú agbọ́dọ̀ béèrè. Eh, ìbéèrè àfáà ni pé bẹ́yàn bá wà níbi iṣẹ́ kan iṣẹ́ tí wọ́n sì ń bẹ́yàn bẹ̀ ni pé iṣẹ́ tí ń gbowó oṣù fún kásọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń sanwó oṣù fún ni pé ìwọ jókòó yàn yín gbogbo ẹni ọba wá tó lóun fẹ́ kéde máa gba owó lọ́wọ́ rẹ̀ òun tí ó kéde hmm? tọ́ba mọ lórí báwọn àfáà bẹ́yàn ò sì ní ọ̀nà míì tí ọmọ fi jẹ àláàlú èyí wọn láì sí ń gbègbè ti ń gba owó oṣù rẹ̀ sínú ètò dájú ni pé kéèyàn má bá wọn lọ́wọ́ sí máa polo gbogbo nítorí bá takò tọ́ lọ́hùn àmọ́ bí ó ti wù yìí àwọn wo pé ní pàtàkì jùlọ nítorí báyìí pé ní tó jókòó ni nǹkan kínkínní ni lápèjúwe bóyá ń gba owó polo mẹ́wàá ọ̀kan náà ní jẹ́ irú eléyìí ń bẹ́ẹ̀ wọ́n ní ẹ ó ṣe ká mójú kò nígbà tí èsì pé torí yóò gan lọ́mọọmọ ìjókòó àmọ́ ìdí fi dáa ni pé bí irú tẹ́bẹ̀ bá ti tọ́ sí yàn tí ẹ̀mí yàn ọmọ ṣe bákan bákan ọmọ wa tẹ̀mí kalẹ̀ bí ìgbà tẹ̀yàn ń jẹ òkú ẹran nù ní dọ̀rú rí ẹ̀rí ìtọ́wá burú jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀mùrù fáfá fẹ́ lọ gbogbo ọmọ mùsùlùmí ti ń dárú ẹ̀ wò ọlọ́mọdé kọ́ ká mọ́ wọn lọ́wọ́ ọlọ́mọdé kọ́ káṣẹ́ bu mẹ́nu kọ̀ọ̀kan wa náà lọ́wọ́ kò síbi ó ti wọ̀ rárá kọ́mọ mùsùlùmí ó torí pé òun ṣiṣẹ́ ń lé rédíò àbí lé tẹlifíṣàn àbí nǹkan kan wọ́n wá gbé ìkéde fún un nígbà tí wọ́n wá parí ìkéde jésù ní olúwa ọmọ mùsùlùmí náà wá ń èmi gan fẹ́ kí ara mi gbọ́ gbogbo ọmọ mùsùlùmí tí ń bá ń bá wọn wí yìí hàn ó ti ń yòrè sí ìmọ̀ ní bọ́yọ̀ tiẹ̀ torí ẹ mẹjẹ atanra wa lakum dinukum ìwọ gbà pé òun lolúwa ẹ ẹ mẹjẹ ọ̀rọ̀ ẹ̀sìn èsì ọ̀rọ̀ aré o ọ̀rọ̀ ti ń jẹ́sìn kìí ṣe kíni kìí sọ̀rọ̀ aré èmi ti máa sọ àwa làá máa làá máa ẹ ẹ àwa làá máa dáràn bọ́ra wa lọ́rùn nínú òfin tá à ń lo nàìjíríà yìí ní nàìjíríà ti àwà yìí kò sófin kan tó pé wọn tú láàṣì rẹ bí owó ń tọ́ ta ko o ẹ̀sìn rẹ kọ́dà bọ́ bá ń ṣiṣẹ́ ah, ẹ̀dàkùn ẹ̀pin kínní yìí bọ́ba ti tó ọba ti jẹ́rọ àwọn <laughs> ìkéde báyìí eh, Mr. John ń bẹ́ mbẹ́ bí wọ́n bá gbé yìí tí wọ́n fi dáko ànábì wa kún ó ti ṣí wọn náà àmọ́ àwa gan ọ̀mẹ̀sìn wa débẹ̀ a ti kùn láàdìkítà ẹ̀yà eh, ebi iṣẹ́ rẹ̀ ni èyí tí ò burú láti sọ ohun tí ò burú púpọ̀ àmọ́ èrè léyìí ó burú ó kọ́dọ̀ ọkọjá búburú ó lè ó lè ó lè wù àyàn kó nù ìsìláàmù yányá ní ẹ bá ti ń wí ń tọ́ tako la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wa sallam gbogbo ẹni ọba léèyàn ti ń ṣe irú bẹ́ẹ̀ tí ọmọràn tó ń dá ẹ lọ wí fún wọn o kò sì sí ẹsíùsì kan kọ́dà ní òfin nàìjíríà wọ́n lọ ń dáràn bọ̀ rẹ̀ lọ́rùn òfin nàìjíríà ní pé ibi iṣẹ́ ni ilé ìwé ni ilé ẹ̀kọ́ ni ẹnìkan ò gbọ́dọ̀ tú láàsì rẹ ṣe ntọ́tako kínni ntọ́tako ẹ̀sìn rẹ ṣe wọn ò ṣe tó bá wọn. àwa ní odò ń gbà míì àìmọ̀ ń gbà míì àìka nǹkan kún nígbà míì ẹlòmíì máa fi dáràn bọ̀rẹ̀ lọ́rùn o gbogbo ti jẹ́ nu àfa ọlọ́run yóò ṣe àkóyọ gbogbo ẹni ó wà ń bẹ àmọ́ káwọn náà mọ̀ o Allahu ta'ala alam èèyàn jẹ àlásàrì kè kálásàrì ó sì wọ mọ́sálásí ọba wọn kí magrebi lọ́wọ́ ó sì ti yé pé àìkí magrebi ká tó kí àlásàrì tọ́lẹ́ lómi ọ̀mọ́ o yọ sáré bá wọn kí magrebi wọn tán ní ọba wa yá yọ wá kí àlásàrì kan wọlé bẹ́ẹ̀ o àìkí magrebi ṣáájú ẹ̀yìn etí ásírì ṣáájú gbóhórì àmọ́ sòrùn ni bọ́lọ̀ ti sò. ìbéèrè àfa wa ni pé irú ntọ́pọ̀lọpọ̀ wà dá lọ́gbọ́n ni pé kí màá mú òtó tẹ̀tán òun ó ti da tòun <laughs> wàràwàrà ní ẹ̀yìn rẹ̀ nígbà tí ọba bíi kí rákà kejì òun ó kí mẹ́rin tòun òun ọba ẹ̀yin náà ti rí i pé àkọ́kọ́ ńtọ́kọ́ wọ́ ń bẹ̀ ni pé ní nínú orígun pàtàkì irun òun ni àtùmání náà kéèyàn farabalẹ̀ nínú tí mò ń lálàáfíà nínú tó lè wó ni òun là nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam arákùnrin kan wọlé ó kí wá àwọn ọ̀run bẹ́ẹ̀ òun àlà àlàjẹ ń kárí gánkọ́ ọwọ́ akitán ọyọ́ máa lọ ànábì ní irji fa salli fa innaka lam tusalli padà lọ kírun ìrun kéyìí tó kírun ó ti kírun arákùnrin bá tún padà bó ti kí lákọ̀ọ́kọ́ náà ló tún kí wọn ọ̀mọ gbọ́pọ̀lọpọ̀ náà ti ń kí lónìí ẹ̀ka ìdóde mi ní sinà ní sinà ní kìdá yìí ọ̀pọ̀lọpọ̀ náà ní í ṣe bẹ́ẹ̀ lónìí àìsẹ́jú mélòó ẹdú ẹdú ẹdú gbogbo ẹni tí máa ń kírun òun bẹ́ẹ̀ níta ànábì wínú ànábì ní ẹrú jẹ́ fasalli fa innaka lam tusalli padà lọ kírun ò tí ì kírun arákùnrin yìí wá kí bẹ́ẹ̀ díẹ̀ mẹ́ta nígbà tó wá jẹ́ pé kèsì ẹni tí ń tan orí ààrẹ kókó wá lọ bá ànábì sallallahu alaihi nígbà tá ànábì tún wí bẹ́ẹ̀ fún lẹ́ẹ̀kẹta òní fawallahi la uhsinu ghayraha òun ọ̀ bàbá ni wọn máa kí nígbà ọgọ́rùn-ún bóun ti máa kí nu bóun ti máa tó nu nígbà wọn là ànábì náà ànábì ti bínú sallallahu alaihi wasallam ànábì ò bú ànábì alábà rí bẹ́ẹ̀ bọ́ba tẹ̀sán tó fẹ́ kírun ibẹ̀ là ànábì ti wá kọ ànábì ní bọ́ba kírun ó dúró títí tó fi farabalẹ̀ pé a ìgbó lélẹ́yìí kì í ṣègbó àǹtí ro díẹ̀ ní bọ́ba rù atatuma ina rọkẹ ó rí i pé àrùkù ah, rẹ yìí ó ti ó ti rùkù dáadáa ànábi wàá kà fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kírun ẹ̀rí ìtọ́jà ìburú ní àwọn àrùn táwọn kan sọ rí mọ́lẹ̀ yọ sáré dìde kò ní jókòó yóò tún kan rí mọ́lẹ̀ lẹ́ẹ̀kejì gbogbo àwọn eléyìí bọ́lọ́mbà kan sànú yẹn ni o kọ̀ wọ́bi kankan o ọlọ́mọdé àfọwọ́ ṣiṣẹ́ káfẹsẹ̀ dánù nípa báyìí àkọ́kọ́ nù tí èèyàn fi mọ̀ pé kọ̀ lẹ́tọ̀ọ́ pé jẹ́ ń sáré da wàràwàrà jẹ́ ń bá wọn ẹ̀kejì wá ni pé nínú èèwọ̀ míì tó tún wá èèwọ̀ alákọ̀ọ́kọ́ nù èèwọ̀ kejì ni pé èèwọ̀ ni kéèyàn máa kírun méjì mọ́sálásí wọ́n ń kírun kan wọ́n tún kí míì èèwọ̀ ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam kò fara mọ́ bẹ́ẹ̀ kọ́dà kò fara mọ́ kéèyàn wà mọ́sálásí wọ́n máa kírun kí wọ́n wá wọlé ẹlòmíì ó lé mi ti kírun tèmi yọ wá lọ mú áńgù kan mọ́sálásí yóò dòkó anabi kọ̀ yóò náà ọ gbọ́dọ̀ máa ṣe nǹkan kan tó yàtọ̀ sí táwọn àjàmá mọ́sálásí ń ṣe àbí àìjẹ wà á mọ̀kàn mọ̀kàn ẹlòmíràn máa sọ tẹ̀sí bá kàrà níbi tí wọ́n ti ń kí jàmá lọ́wọ́ pé òun ṣe kíní kan lọ́wọ́ ni gbogbo eléyìí wà láàyè bí yẹn bá gbọ́ ìsìláàmù yé o ìsìláàmù tọ́lọ̀ ń tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì kọ kí wọ́n máa kírun lọ́wọ́ máa ṣe nǹkan míì ní mọ́sálásí ní ọ̀rùn jàmá kódà kọ́ wá jọyìn wọn ànábì wí fúnra àwọn ẹni bẹ́ẹ̀ pé bọ́ bá dìgbà míì kọ́ wọn láwọn ti kírun ni ànábì níbẹ̀ bá ti kí ẹ wà á tún jọyìn wa yọ máa jẹ náfìlà fún yín èyí ò ní kọ́ wa lẹ́kọ̀ọ́ pé èèwọ̀ ẹlẹ́ẹ̀kejì ń bi ìbéèrè àfáà ni pé ìmáàmù lè máa ṣe kan kí wọ́n máa ṣe mí kí wàá ní yóò ṣe òun náà láti yan fún wa yìí yóò jọyìn ìmáàmù ni òun ọ̀dà níyàn pé tọ́ òun torí pé èèyàn gbọ́dọ̀ kí magrebi ṣáájú bọ́nbá wa sálámà kí ni ó ṣe nù yọ wá kí asiri tiẹ̀ bọ́nbá sálámà asiri tiẹ̀ yọ wá kí magrebi tiẹ̀ ọ̀nà kan nù. àbọ̀nà míì àwọn àrùn tó bá ikọ́ bára wọn mu tí ò ní dàrú mọ́yàn lójú bóyá àlàáfíìrì wọn kí lọ́wọ́ òun èkí zuhuri ó lè dà níyàn pé alásàrì ni màmú yìí ń kí o àmọ́ lórí lèmi ń kí lẹ́yìn rẹ̀ èyí náà bá a mú láwọn ọ̀run tí ọba ní dàrú mọ́yàn lójú tí èèyàn wá ní ma bí ó ti yàn án bí alásàrì àti magiribi tí ó fi wá di ká wàá máa kí kùkùkì àmọ́ èyí tí ọba ní dàrú mẹ́rin mẹ́rin èèyàn lè yàn ó lè dà níyàn bẹ́ẹ̀ pé lórí lèmi ń kí o òun sì ń kí àlàáfíà rò bọ́ bá wá sálámà kí ló ṣe ìgbà wọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kí aláṣàrí jẹ ní kúkúrú àwọn ọ̀nà ní téèyàn lè tó lè gbà ọlọ́ọ̀kú tán àná àná ẹ béèrè lọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n bá lè yẹ ọlọ́wọ́n sàn apá alẹ́ kan dáadáa ó ti wà nínú ètò tẹ́lẹ̀ pé bàbá ti bá béèrè débì kan á tọ́pù béèrè ọ̀rọ̀ yìí náà ni àbára wa sọ. fáwọn tí ọla àti wà pẹ̀lú mi ń dèdè tí ń rọlé àná láyè kan àsọ̀ǹbẹ̀ náà mọ̀tẹ́ni lánìyàn pé lónìí náà wà sọ torí ń tọ́ gbọ́dọ̀ kan gbogbo mùsùlùmí ni ọgbọ́dọ̀ kan wá àfẹnitọ́ bá lànàbí ọkàn ẹni ọba ti lànàbí ọkàn ó sì mọ̀ pé àtàwẹ̀ hajj àti zaka àwọn òwúlò má ọlọ́run rántí wa nù. sallallahu alayhi wa sallam nípa báyìí gẹ́gẹ́ bí n ti àfàwí àkọ́kọ́ náà ni pé àgbẹ̀ni kankan mara pé àfẹ́ẹ̀dá bọ́lẹ̀ ti wo fíìmù wẹ́bsáìtì wo lọ́wọ́ àìjẹ́mi náà ó wò ó àgbẹ̀ni kankan mọ̀ràn ẹ̀ wò ó aburú ni ni wọ́n kọ́ ń pa anábọ̀ àmẹ́lẹ́ yóò lè túnrùn kan lẹ́yìn alára àdínẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọ̀tá gbà pọ̀ ga ni bẹ̀lẹ́ ọ̀rẹ́ èyí ń àtọ̀tá àtọ̀rẹ́ ànábì lọ́gbà pátáájú ni sallallahu alaihi wasallam èyí náà ní ń bí àwọn ọ̀tá tó nínú nínú àwọn ọ̀tá ọkùnrin kan tí wọ́n ń pè ní Michael Hart ọmọ èbó lòun náà historian ni òun ní tàn àwọn tí máa kọ́ tàn ọwọ́ alóhùn ní pọ́jẹ́kìtì kan pé àwọn inú tàn táwọn mọ̀ ibi àwọn mọ̀tàn dé yìí òun fẹ́ wo àwọn wo ni the most influential personality àwọn tí wọ́n la pàǹgbé sí ayé ọmọnìyàn láti gbà táyé ti ń dáyé òun wà á ráǹkì wọn bó ń bá wo ìgbésí ayé tẹni irú pa tó kó irú orí pa dáadáa tó ní a ìwọ̀n ipò kínní ipò kejì ọwọ́ àtò bẹ́ẹ̀ ọ̀sà àwọn ọgọ́rùn-ún látàrí ànábì adama títí di ìgbà tó ń gbáyé alayhi salatu wassalam nígbà tí ọ̀pẹ́ pọ̀pẹ́ yìí ni o arákùnrin yìí ẹlẹ́sìn kiri òní nínú àwọn tí ó rí i pé wọ́n lapa jésù náà bẹ nù wọn ànábì isa alayhi salatu wassalam pọ́ọ̀lù náà bẹ nù wọn àwọn tó tún lapa lọ́nà tayé náà bí àwọn tó já rí inú náà yìí tán ẹ́ newton gbogbo wọn náà wọ́n bẹ ń bẹ́ẹ̀. ẹni ọkọ ẹni ọkọ gbé pílẹ̀nì wa gbogbo òun ò fi gbá kan bọ̀ kan nú bí a eléyìí náà ọ̀la pàgbèsè ayé ọmọ nìyẹn o ó yí gbà padà sí dáadáa ọwọ́ ato gbogbo ẹ̀ tán olóhùn ọ̀rá ń kí wọn ipò kínní ipò kejì ìwé yìí ń bẹ tí wọ́n ń ta kí ń lo ìbò di one hundred ni wọ́n ń pè kìí sọ̀rọ̀ abẹ́lé àbọ̀rọ̀ ọ̀rọ̀ kẹ́nìkan ọmọ gbọ́kọ́ pọ̀ fẹ́ the 100 by Michael Hart ọwọ́ àrò lọ rò bọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìrònú àti ìwádìí ọlẹ́ni ó ṣe pò kínní ni Muhammad sallallahu alaihi wasallam kò torí ẹ̀ gba Islam o àmọ́ pé àhà bẹ́yàn bá ní boná ọlọ́mọ́ra mẹ́ẹ̀ẹ́dá ká má fi tẹ̀gàn kún kóun ó fi kún ká fi tẹ̀gàn kún a ànábì lọ gbogbo ọmọ ènìyàn sọlọ. ṣé èyí ń náà tó pé ẹnìkan aṣèrè kan wàá wí nǹkan kan pa ànábì èyí wọn turun kan lára ànábì kálà kò lè rí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sọlọ nípa báyìí àkọ́kọ́ nìyẹn ìwọ náà bí wọn bọba tí ìyá rẹ mùsùlùmí ti ní wọn wí tí ń pa nínú tí ni tí ìwọ náà pé mi náà rí o pé kò sí àǹfààní kan bí kò rí yóò tún bá òun ló jẹ́ sí i ní bọ́ bá jẹ́ mùsùlùmí gidi bí yẹn bá jẹ́ kíni mùsùlùmí gidi àmọ́ èyí tí yóò dùn ọ́nù ní irú ìta wí pé ní arákùnrin yìí àwọn tó fi eléyẹ nìkan ọ̀gá ẹ̀ mọ̀ wọ́n àwọn tí èèyàn mọ̀ gan náà àwọn ọ̀gá wọn ni wọ́n lọ gà lànàbì <laughs> sallallahu alaihi wasallam bí àwọn tiẹ̀ wá gbà lọ́gàá bí wọn ọ̀gbà lọ́gàá ọ̀gá àtiwá ni sallallahu alaihi wasallam aṣáájú gbogbo ọmọ anabi adama la anabi ìkẹ́ ọlọ́run tọ́lọ́run rán sáyé la anabi Muhammad sallallahu alaihi wasallam nípa báyìí kábíyì ń fún gbogbo mùmìnì nǹkan kan ọba anabi o kò sì lè bá sallallahu alaihi wasallam anabi lọ̀gá lánàá òun lọ̀gá lónìí òun lọ̀gá lọ́la títí dàlí kìyàmà kódà òun lọ̀gá lálí kìyàmà ana sayyidu waladi Adam kódà lálí kìyàmà òun lọ̀gá sallallahu alaihi wasallam àmọ́ àdánwò tí ó ń ṣẹlẹ̀ ni pé àwa ni ká tún dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run iná ẹ̀sìn ń jájò rẹ̀yìn ń lo èbó ń wá ń lo òkè láwọn bòmíì lágbàáyé ibi tí pọ́blẹ́mù wà nù sẹ́rí bọ́bá ipá nẹ́bí tí wọ́n lé nìkan wí tó dùn báyìí lọ sí ni wọ́n kàn án <laughs> ọmọ tó jẹ yóò bí wọ́n bá wí tó dùn báyìí lọ the truth nù. No ní wọn bá ń ṣe báyìí lọ ń pa ànábì Ìsá ṣẹjẹ àníyàn torí pé àwa ni ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀sìn wọn ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ti ń kírun nílùú èbó ní ìsìn chọ́ọ̀chì ni wọ́n tà ní sẹ́yìn lówó làgbo kan kí ló ń fẹ́ fi àwọn ọ̀rẹ́ ayé ẹ̀sìn má ẹ lọ bí àwọn ti ń gbé bẹ́ẹ̀ ẹ̀sìn ń dó àjòrẹ́ yìí ọlọ́run sì lẹ́sìn ọmọ lọ wájú láwọn àpapọ̀ mi láyé èyí wọn ni ò jẹ́ káwọn ọmọ wípé à bí ẹ bá mà tẹnu bá Muhammad sallallahu alaihi wasallam à bí ìgbà ó ju kẹta mùsùlùmí gbà lọ sẹ́rí bó ti rí láre mi àti wọ́n àwọn òfin yẹn kọ̀ọ̀kọ̀jọ́ kọ̀jọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn àwọn ọlọ́run gan ní àkà fún lọ́dọ̀ wọn tẹ̀lé ànábì bí àwọn bá ìgbésí àlàáfíà ń wọ̀nù gbogbo ẹni tó pé ní ìṣesí wọn lọ́fẹ́ máa kọ́ tiẹ̀ náà padà débẹ̀. eléyìí ni ó fa gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí torí pé lódodo olórí amẹ́ríkà bí ó ti ṣẹlẹ̀ obama ẹni ọjẹ́ wàzíra àfàrìjì àti secretary of state wọn gbogbo wọn ni wọ́n sọ pé àwọn ọmọ nǹkan kan pa fíìmù yìí ní gbọ́ lẹ́nu wọn lórí tẹlifíṣàn pé àwọn ọmọ nǹkan kan nípa ó sì hàn bẹ́ẹ̀ lóòótọ́ àwọn fíìmù abẹ́lé ni ẹ máa àwọn fíìmù kan tí wọ́n ta sọ síbi kan tí wọ́n ó ṣe kèyí tí àwọn wọ́n máa ń pè wọ́n ní low budget film irú rẹ̀ làwọn fíìmù yìí àwọn tó níṣẹ́ bú lọ́kàn fẹ́ ṣe kódà lánàá tàbí jẹta nínú àwọn obìnrin tí wọ́n lò tọ́ áàpù nínú fíìmù yìí ọ sọ̀rọ̀ wípé lẹ́yìn ìgbà táwọn rìkọ́ọ̀dù kan ni wọ́n chẹ́ǹjì kìíní kò sí ní ń jẹ́ Muhammad ní ó kọ script tí wọ́n gbélé àwọn lọ́wọ́ róòlù tó ń plé ń bẹ ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n ní àwọn fi ń ṣe kódà òun náà ló wọ́n pẹ̀jọ́ nísìnyí pé ọ̀tọ̀ ni tí wọ́n láwọn rìkọ́ọ̀dù ọ̀tọ̀ ni tí ní kúkúrú àwọn aṣèrè kan lọ́wọ́ àǹdí rẹ̀ kódà àwọn ti mú lánàá torí wọ́n ní ẹ̀wọ̀n lọ́wọ́ àtẹ́lẹ̀ wọn ẹ̀sẹ̀ júlẹ̀ ní ìsinmi òdodo ni ẹ wá máa wo ibi táwọn náà tètè mojú ọ̀rọ̀ ti ń dá wa lálẹ́ nu ibi ọ̀rọ̀ wa àwọn náà ní tètè sọ lọ àwọn àníkilẹ̀ mu sí wọn làwọn ò tí ì mu sí fíìmù o àmọ́ nígbà táwọn júlẹ̀ lẹ́wọ̀n lẹ́sìn àbí nǹkan òfin bẹ pé probation ọ̀gbọ́dọ̀ ló íńtánẹ́ẹ̀tì fọdún márùn-ún ó ti tapò fún mi ẹ máa wọ̀rọ̀ rẹ̀ ṣàgbé yìí wọ́n tún máa bímú mi nínú di ni pé má lo íńtánẹ́ẹ̀tì ọdún márùn-ún èyí ń lọ ọ̀ràn lọ́dọ̀ tìyín gbogbo ìtọ́dákalẹ̀ tẹ́ ẹ fi kọ́ra àwọn ti lùsì àmbásádọ̀ wọn inú ti àwọn kan bí àmbásádọ̀ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ léyìí tí ìsìláàmù ọ̀ràn wọn káwí yìí ń ná ìsìláàmù ọ̀ràn yẹn pé kéèyàn ọlọ́ọ̀mọ ẹni tí ó sẹ́ o wọ́n náà wọ́n náà fi rora rẹ wò gba àwọn tí ń ṣe jẹ̀lílì ẹ̀yìn bá pàpà tí wọ́n náà wá lọ ilẹ̀ lárúbá fún pé sọ́mọ nàìjíríà ni ẹ̀yìn náà ń ṣe jẹ̀lílì bóun ní òdì orí lára jẹ náà èmi ọmọ ó lè mi èèwọ̀ ni wọn náà wì bó ti rí nu islam iṣẹ́ sìn kákan máa dà nǹkan rú máa wá sun ilé onílé máa gbẹ̀mí ẹlẹ́mìí gbogbo ẹni ẹ̀mí rú bá bọ́ yóò rò pé òun ọlọ́run lọ́wọ́ ni yóò jẹjọ́ láti kìí á mọ́ o islam o gbẹ̀yàn bá mọ̀ kọ́ wá di o yàrá wa lórí ambassadọ kan gbèsè ìlú rẹ wọn ti ṣe fíìmù ọyẹ kóńbà ọyẹ ah, ah, ah, ọba àmọ àmọ́ à ń fàtìkò ń sọ gbogbo ẹni ọba láǹfààní àti sọmbò míì náà àwọn ọ̀gá wọn ń lu èbó náà tí wọ́n máa sọ̀rọ̀ ń bi ọ̀rọ̀ lọ irú ìjọ wí lánàá yìí náà ẹlòmíín bẹ sára tí wàá balẹ̀ yìí bóun bá gbọ́ lánàá yìí nísìnyí kọ́dà wọ́n tún bu dúró sí kìíní òfin íńtánẹ́ẹ̀tì ni lẹ́yìn mójútó ọ̀kan yín gbogbo yìí tó ṣe yìí tọ́ra àwọn mo ti wí ẹ̀sìn ọ̀jẹ̀ nǹkan kan lọ́dọ̀ tí wọ́n má àwọn ọ̀mọ̀ pé ẹ̀sìn máa tààyàn la báyìí ní kúkúrú ìtọ́tẹ̀lẹ̀ nù kí wàá ní ipò ìsìláàmù ipò ìsìláàmù náà láti yàn òun ni pé gbogbo ẹni tí ìmánì bá kù lára rẹ̀ tí èèkan yányán ara gbọ́dọ̀ ta ọ́ ẹni ọba gbọ́ gbogbo eléyìí tí ọ tara tí ọ ti àbí ti ń gbé wàhálà àwọn kìíní òun náà pọ̀ à fi èsì ìsìlámù rẹ̀ wọn bu anabi wa muhammad sallallahu alaihi wa sallam wọn parọ́ mọ́ anabi wọn ṣe fíìmù tí ọ ló kọ anabi sallallahu alaihi wa sallam gbogbo mùsùlùmí lọ gbọ́dọ̀ dùn a sì gbọ́dọ̀ tara gbogbo ọ̀nà tí yẹn bá sì fi lè fẹ́ dún ọkàn rẹ̀ hàn lọ fi hàn àmọ́ o mùsùlùmí ni ẹni tó ní pílẹ̀ kọ́dà bọ́ bá bínú náà ìsìlámù kọ́ bó ti bínú kọ́dà bí wọ́n bá fẹ́ dùn ọkàn hàn òfin ń bẹ pé béèyàn ti fi ẹ̀sùn ọkàn hàn ní inú òfin ìní ní alukurani ní wàlá yajiri mannakum ṣànà àánú qawmin àlá àlá tàdílù ẹ̀dílù wà aqrabu littaqwa ẹ̀wọ̀n bí ìsìlámù ti dáa tó ṣànà àánú ọ̀tẹ̀ ìbínú ní jẹ́ ọlọ́run ní ìbínú ẹnìkan ìbínú àwọn kan ẹ̀ṣẹ̀ táwọn kan sẹ̀yìn àbẹ́nìkan kò gbọ́dọ̀ wọ́ yín débi kẹ́ tàbùkù wàlá ẹjọ́ ìmánàkún ṣànà àánú qawmin àlá àlà ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa kẹ́ ẹ ṣe déédéé kẹ́ ẹ tàbùkù òun ló súnmọ́ bẹ̀rù ọlọ́run òun ni pé àwa pàdé ọmọ ìbò kan lọ́nà ní kọ́rọ̀ àwa mú anyin lọ́rùn àbá anyin tí a yín wọ̀n bá mú o ìwọ náà fi rora rẹ wò bá a ti wí bọ́daràn kan náà bá tilẹ̀kùn mọ́rí ńlọrin àyín tí ń dáràn tó wá gbé sórí íńtánẹ́ẹ̀tì tó wá yọ sí kò tí wọ́n ní sọ́mọ ìlọrin yọ bó ni ó ti rí lọ́kàn tiẹ̀ náà islam ti kọ́ wa lẹ́kọ̀ọ́ láyé jòrè má nà fún ṣànà àánú kọ́mín àlá àlá tààdìlù gbogbo ẹni tí kò mọ́wọ́ kò mẹ́sẹ̀ẹ́ tó wọ́n sọ olórí ìlú wọ́n sọ ẹni ọjà sojú wọ́n sọ pé àwọn tó sì máa ń pa bí wọ́n ti ń gbégbé ayé fíìmù wọn náà sọ pé irú àwọn fíìmù yẹn nìkan kàn tilẹ̀kùn wọ́n ń dẹ́rù ẹ̀wò nàìjíríà náà pé íńtánẹ́ẹ̀tì sì ni ọba ti jù sórí inú yàrá rẹ̀ náà ló ti tilẹ̀kùn mọ́rí èyí wọn wàá pé kí mùsùlùmí wá tinú bí àwa máa sun ilé onílé máa sun mọ́tò mọ́tò máa pa ẹni tí ò mọ́wọ́ tí ò mẹ́sẹ̀ gbogbo ẹni tí máa ń dánrò eléyìí wo kọ́rẹ́ bí ìbéèrè o ọlọ́run ọ̀ràn yẹn báwọn o mo rò pé eléyìí ni ipò tí ìsìláàmù ọ̀ tara ọ gbọ́dọ̀ gbọ́ ẹni tí ọba dùn kọ́ lọ yẹ ìsìláàmù rẹ wò ó ti tán ìmánì ti tán yẹnyẹn lára rẹ nù bàbá wa dùn yẹn kéèyàn wá rántí pé mùsùlùmí ló nípìlẹ̀ kọ́dà ìbínú òfin bẹ bó lèèyàn ti bínú afẹ́fẹ́ dùn ọkàn hàn òfin bẹ kì ṣe pé ká máa wá da nǹkan rú máa eléyìí tá à ń rí lọ́pọ̀lọpọ̀ àwọn eléyìí náà jẹ́ dáhùn sí ọ̀rọ̀ àfa àti táwọn àfa alágbàáyé sọnù lánàá lánàá níbi aago bíi aago mẹ́wàá sí mọ́kànlá Nigerian time èmi láǹfààní àti gbọ́rọ̀ tí inú àwọn àgbààfà oṣùnà tá a fà béèrè oníṣẹ́fẹ̀ Abdulaziz alu sheikh àwọn àgbààfà Saudi lónìí irú ọ̀rọ̀ tá à ń sọ yìí náà ni wọ́n sọ lánàá pé báwọn àti èrè kan bá wùwà wèrè ẹ̀yin náà má wùwà wèrè o torí pé yọ̀ wá dàbí ìgbà tó pé kankan náà ní níyìn ẹ̀ dákun ẹ̀já wí fún gbogbo ọmọ mùsùlùmí o léyìí tó wá bá wa mú ń bì í ẹlòmíì lè wá fẹ́ bèrè gbọ́dá ọ̀nà wo lèmi náà fẹ́ fi fi tara hàn èmi lọ́nà kan tí mo kọ́ àwọn èèyàn lánàá ìwọ náà lè ronú mi níbi ayé rọrùn dé lónìí léèyàn bá níbi email American embassy ó rí ẹ̀yin náà bọ̀m̀báàdì wọn pẹ̀lú email àwọn ẹranko àárín yín ẹ máa mú wọn so o sì kí wọn pé ambassadọ̀ yín àwọ̀ lọ́wọ́ sí pípa rẹ̀ àmẹ́yìn náà máa mọ ọ̀rọ̀ tí ẹ máa sọ torí ńgbà léèyàn dárò ọ̀ràn báyìí wọ́n wá ní ṣe ń lẹ mú fún iná náà pé àwọn ní ọmọ ìlú íńtánẹ́ẹ̀tì ni o fún ọdún márùn-ún bóyá ti gbọ́ ọ̀tàkùn fún un gbogbo àwọn ọ̀rọ̀ tí ó máa bí àwọn ẹlòmíín nù yìí sẹ́yìn ló sì jẹ́ gbà wàlá àwọn náà jẹ́ gbà ẹ àbí kí a máa gbé freedom of speech freedom of expression kò sí freedom tó dé di kéèyàn lọ ìlú èbó nísìnyí ẹ àwa lọ irun tí wọ́n yà ń pa nẹ́bí yìí lọ́ọ́ yà ń pa Obama bí Obama ní kí ọ lẹ́jọ́ ẹni freedom of uh, speech freedom of expression. gbogbo ọ̀rọ̀ táwọn náà máa sọ ẹja fún wọn la pé ẹ̀yin náà lè ń gba àwọn àṣìírí inú yín àwọn aláìgbádùn inú wọn ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ lẹ́nu àìyàn ọ̀gá wọn ní ń wọn láyà pé bàbá ṣe kò sí ti ọ̀tẹ̀lẹ̀ yẹn ọ̀ràn tó dá wàhálà ayé báyìí tá a láàmú fún mọ́ lo íńtánẹ́ẹ̀tì kí wọn gbogbo àwọn nǹkan báyìí àwọn náà sì ti àwọn olórí wọn náà sọ pé àwọn ò àmọ́ àwọn òrùpọ̀ yẹ kó bí tó bí àwọn náà gbà bẹ́ẹ̀ kọ́ yẹ kó bí àmọ́ eh, yorùbá kábáyá ká pòwe yorùbá fún wọn lé ẹni ó mérè tẹ àbí ẹ ló mú gbẹ̀gì sàn ẹsẹ̀ wà fà mùtọ́lẹ̀ pé eh, ẹran tó mú èrè jẹ ló mú gbẹ̀gì sàn kò sáwà náà lọ́rùn wà láì kò sẹ́wà lọ́rùn pé wọ́n ń pa ẹni tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ àmọ́ ká kó àwọn náà là ó tó gẹ́ẹ́ gbogbo àti ẹnìkan tí ọ̀gbádùn bá ti wí nǹkan kan pa nẹ́bí àbí nípa ìsìlámù ẹ lóyún freedom of speech bẹ́ẹ̀ bàbá ṣe parọ́ tanra lókù nílùú òyìnbó lónìí àwọn ibìkan bẹ tó pé nípa ọba sọ̀rọ̀ ń pẹ̀ lásán wọn mọ̀ bẹ́ẹ̀yàn bá ní kò sí ti ń jẹ́ holocaust ní gbogbo ìlú èbó lónìí crime ni igbe wọn pa àwọn yahudi ńgbà kí wọ́n wá pé irọ́ ni irọ́ sì lọ́pọ̀lọpọ̀ ẹ̀ lóòótọ́ ní àti ẹ̀ pa wọn lóòótọ́ wọn ní òtó láwọn ayé Hitler lọ́pọ̀lọpọ̀ lóyìnbó lónìí òfin kíráìmù ni kọ́ ọ ṣe kó deny holocaust èyí ò ṣe free débẹ̀ ń ìbọ̀rọ̀ lòun náà kó náà free pé èmi free pé dẹ́n wí yóò rí bẹ́ẹ̀ wọ́n lófin tí wọ́n ń pè ní antisemitism bẹ́ẹ̀ yẹn bá sọ nǹkan kan pa Israẹli lónìí òfin mọ́ káwa náà ran wọn létí gbogbo eléyìí pé kí wáá gbẹ́ngbọ̀n bá dọ̀rọ̀ tiwa ní freedom of. Eh, expression báwa kan bá lè gbọ́ láyé jìrì mọ́ nà fún àwọn kan nínú tiwa náà tó rí bí àwọn ti yín o àwọn náà ní gbọ́ o pé kò síbi tí ò sí ẹni tí ò gbádùn bó ti wà lọ́dọ̀ tí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ tiwa náà bẹ́ẹ̀ náà bá lè mú àwọn tọ̀dọ̀ tí ó ti ṣe kágbára tiwa náà má kàá. ọlọ́run ní jó sírun wọn láàrin wa yìí o nípa báyìí mo rò pé ní kúkúrú ó ti wà nínú àníyàn mi tẹ́lẹ̀ láti sọ pé n ti ń lọ yìí ọgbọ̀dọ̀ ká ogbó mùsùlùmí la ọ̀nà kan ní téèyàn nọ́nà ti táwọn náà sì mọ̀ díẹ̀ nípa ó fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lálẹ́ ẹjọ́ kan àwọn àkáǹtì gẹ́ẹ̀tì nọ́mbà wọn mo wà ní Saudi gbà èmi gan fóònù producer BBC ní London ó sì láwọn ti drop ẹ̀ pé mo ti fóònù yá ìmọ̀ yẹn náà ti fóònù pé BBC ò sí fún tí ó bá ta tí ó bá dàgbà ewu thank you thank you thank you èyí tó yá wọn nù àmọ́ ní ẹ má ti rí i pé ẹ dákẹ́ ẹ wí nǹkan kan wọ́n rò pé bí òsì lè jù àwọn lójú bí wọn bá bọ́ ànábì tàwọn ọ̀hún. bẹ́ẹ̀ ni ó rí lára sí náà ọlọ́run wá yé wọn nípa pé muhammed rí bẹ́ẹ̀ lọ́dọ̀ táwọn mùsùlùmí o wàláì muhammed rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa sọ́dọ̀dọ̀ kò ara nǹkan báyọ̀ wà á kọ́ wa ara ń táwọn afa sọnù tẹ béèrè ara ń táwọn afa sọnù pé yẹ kí lè yọ ọ́ tàwa náà jí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó yọ sallallahu alaihi wasallam àwa náà dé wọn mọta níjà nàbí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá ẹni ọba nílà káyì ẹ ti díẹ̀ fún nùtà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ẹ kàgbéṣe ayé ànábì fún un bá ànábì ti já láàánú tó lẹnìkan wàá pé apààyàn ni àwọn náà máa já pé àà ní ẹni táwa rí tan rẹ̀ yìí tí wọ́n kọ́ àbí ìta gbọ́ yìí òpùrọ́ ni ọ́ èyí ń bẹ lára tiwa náà àyè bẹ́lòmíì náà bá a ṣe wá àti ọ̀hún náà ìpolówó tarẹ̀ ẹ̀ ní ọ̀pọ̀ èyí ti kpọ́rọ̀ sọ lọ́wọ́ àbíta nẹ́bí sọlọ sọlọ àwọn afa pàkíyèsí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wí pé kékeré yọ jẹ́ opportunity fún wa kí kó wọ́n mọ sọ̀rọ̀ ń pa ribiribi tá nẹ́bí gbèsè ẹbí Michael hart nu tó èyí ṣe mùsùlùmí ẹ̀wọ́ mùsùlùmí náà ṣe bọ́ọ̀ bá ma béèrè lọ́wọ́ àwọn ọmọ ilé ké pé ẹ dákun síra ẹ̀yìn ké síra ẹ fún mi láwọn pọ́ìntì méjì mẹ́ta kan kí n nà sí wọn ìwọ gbèbó àwọn sírò gbèbó ẹ wàá jọ rara yín lọ́wọ́ ẹ kàn rẹ́rìn ní gbogbo nǹkan yìí làwọn èèyàn kà fún ni kì í ṣe dandan pé ẹni tó fi gbogbo àsìkò rẹ̀ tí fi ń lọ kéwù lè jùwé lọ ẹ̀tún á ní ọmọ ìwé ìbò ìwọ ni ẹ mọ̀ wọ́ọ́rì malam gbogbo ẹ̀ sáà ti mọ̀ mọ̀ àwọn haúsá ti mọ̀ ṣe dáadáa tẹ bá gbọ́ pé malam kìnnì kan ṣe kìnnì kan ti ìwé kan jáde lóko rẹ̀ òun kọ́kọ́ pé malam ẹ sọ gbogbo ẹ ẹ sọ gbogbo ẹ gbogbo ti ẹ fẹ́ sọ òun kí làwọn lọ léèwé fún àwọn òun bẹ́ẹ̀ gbé kí làwọn lọ léèwé fún táwọn gbé sí sábà yín gbé sí ìwé èmi ẹ sábà rí bẹ́ẹ̀ lẹ́ Yorùbá Yorùbá tara ìmọ̀ ní kíláàsù máa kàn tí èdè ọ̀fẹ́ ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá nǹkan àlùkò kọ tiẹ̀ náà lọ́sàfẹ́ kí kọ́ máa hàn ọ̀wọ́ ládá ti ń bẹ̀ ń bẹ̀ kí ájọ pín ládá yìí ni ẹ̀yin lẹ́ ní àìdíà èmi lèmi gbé sí ayé ẹ̀jọ̀ pín ni tọ́ba ti yé báwọn a lè ràn ra wa lọ́wọ́ àwọn àmọ́ ń bẹ lọ́dọ̀ àwọn àfa tí wọ́n sọ fún ẹ̀yin tẹ́ ẹ̀ ní ìmọ̀ kéwú ẹ̀yin ó sì ràn wọ́n lọ́wọ́ tẹ́rẹ́ pọ̀lọpọ̀ àdánwò tá a ní ni pé gbogbo ń tá a mọ̀ ń pa ànábìyàwó nìkan la mọ̀ o yàtọ̀ àwọn kan mọ̀ ń nú ni àwọn ọ̀mọ́ torí pé dè tí wọ́n è mọ̀ àlè àrí fi sọ fún wọn lọ́pọ̀lọpọ̀ challenge ni fún gbogbo ẹni ọba lọ léèwé náà tọba fẹ́ fi ìwé rẹ̀ sin lọ́hùn tọba fẹ́ fi ìwé rẹ̀ ṣe sin lọ́hùn opportunity ńlá ni eléyìí fún ọ bóyá jẹ́mi náà fún ọ ní example káàdì méjì inú téèyàn lè nàáyé ń pa anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ń pa arákùnrin kan ní At-Tufayl bin Amr Ad-Dawsi ara àwọn Dawsi ní ìran Abu Huraira fún rẹ̀ lọ́wọ́ abá nàbí ìjọ kan tí a ó tó gẹ́ ọ̀tọ̀ ọlọ́run làwọn èèyàn ń kéèyàn kéèyàn kò sún yàn débẹ̀ lọ́wọ́ arojọ́ àwọn Dawsu àwọn èèyàn rẹ̀ ń bẹ́ẹ̀ nu Bukhari bẹ́ẹ̀ ẹni Tufayl wá bá nàbí ó ní ya Rasulullah inna fàdùn lọ́ha àléhà àwọn èèyàn ń yé kò sí èèyàn lára wọn gbogbo bó ti ń pè wọn tó yìí náà gbogbo bá ti ṣàlàyé ọ̀rọ̀ fún wọn yìí náà wọ́n ṣàyàrí wọn ìwà abú wọn yìí náà wà nẹ́bí kò sí ní tó kù dákun sépèlé wọn ara wọn lòun náà pé ọ̀rọ̀ àwọn eléyìí ti gbèsè ń bẹ́ẹ̀ nu Buhari bẹ́ẹ̀ nù tàn lẹ́bìí tòfẹ́lù ọ̀kan náà àwọn dáwùsù náà lọ́wọ́ á kọ̀m̀plẹ̀n fa ó ní nítorí amákìlá nàbí wí sọlọlọ sọlọ àwọn tó gba àdìsí wá ní báwọn ti gbọ́ tí tòfẹ́lù wí nínú olùwáyà àwọn kan náà ni wàkìlá halakat dáwùsù halakat àhá ó ti tán fáwọn dáwùsù lónìí àwọn sọ abẹ́kí ń bẹ̀ ń bẹ̀ ń gbà náà yẹ ọ́ tán fún wọn lónìí ìnàbí ọ̀hún pé ọmọ ìyá wọn náà ló kú wá béèrè rẹ̀ yìí àhálàkà dáòsùn nù àwọn dáòsùn kan lónìí ìdí wọn retí nù fàrọ́fà anabi yìí sallallahu alaihi anabi náà bá tẹ́wọ́ pé èpè fẹ́ bọ́ táwọn ń rò kí là anabi wí sallallahu alaihi wa allahumma hadi dawsan wa tibihim ànábì òwú ju bẹ́ẹ̀ ló ń bẹ́ẹ̀ nù Bukhari bẹ́ẹ̀ ọlọ́run dákun bá ń fọ̀nà mọ́ àwọn dáwùsù yìí kò ṣe wọn ni wá ti bí ǹjẹ́ wọ́n wá bá mi sallallahu alaihi wasallam hmm? ọmọ ìyá wọn ló ní ká ànábì ò ṣépè fún wọn nígbà wọn ṣe tó dójú ẹ̀ mélòó lọ́mọ eléyìí nù wọn àwọn òyìnbó wọn máa ń ní ìǹsọ́ọ̀fù ńgbà míì ọ̀rọ̀ máa kó sí wọn létí bí wọn bá máa gbé kalẹ̀ fún wọn yẹn bá ń gbọ́ gbòòrò àwọn eléyìí báwọn ẹ̀hànà kan bá ti ń wí nǹkan ní àwọn náà ó tètè máa wọ́n máa mọ̀ kọ́dà wọ́n lè máa dìfẹ́ǹdì ànábì lẹ́yìn wa sallallahu alaihi wasallam ọ̀kan nù. àbí èwo ni òtó sọ́njọ́ tá ànábì lọ lẹ́kọ́ ifù nígbà tí táwọn ará mẹ́ka ànábì ò kéré mẹ́ka mẹ́ba ní wọ́n ń jọba mẹ́ka ẹni tó lè jọba mẹ́ka lànàbì wa ìdílé kùrẹ́ṣì nínú kùrẹ́ṣì bànú hashim àwọn ni wọ́n ń kọ̀ǹtró gbogbo mẹ́ka ibẹ̀ lànàbì ti jáde kéèyàn wá léyìn léyìn kó lù kọ́lẹ̀ ń tẹ́sẹ̀ rò tó lẹ̀ bẹ́ẹ̀ lù bẹ́ẹ̀ bá fẹ́ lé kó lù yọ yarí ká tó wá pé ẹni bẹ́ẹ̀ fi hàn wọ́n pé ah, ànẹ́bí wọ́n ṣe báyìí fún onílé ọlọ́nà lànẹ́bí mọ́kà wọ́n lé e yányán kò sì padà wọ mọ́kà mọ́ kò padà gbé mọ́kà mọ́ níjọ tọ́lọ̀ ń wá padà wá dá ànẹ́bí láre tọ́lọ̀ ń yọ borí àwọn ará mọ́kà bí wọ́n ti lé lọ màdínà wọn náà ẹ̀ máa kà wọ́n tún lọ gbógun bá ní màdínà náà àbí èèyàn sá fún yín ẹ tó ń lọ kógun bá gbogbo àwọn tó wá dánrò eléyìí wo ọjọ́ tá ànábì padà dé mọ́ká ànábì wa ń bi wọn pé mẹ́ta tọrọ na àná sọ ní ọ̀gbẹ́kùn kílẹ̀ yìí náà jẹ́ òrùbẹ́ ìṣe fún yín sallallahu alaihi wasallam ẹ̀yin ní nísìn ẹ̀yin ẹ̀yin ní gbogbo ẹ̀yin tí ẹ̀já gbádùn ní hmm? ni wọ́n ti dẹ̀yìn lọ́wọ́ dẹ̀yìn lẹ́sìn kílẹ̀ ọ̀dà yìí náà dájọ́ fúnra yín kí lọ́tọ́ sí yín bá ń wá wà gbé àtọ́ òní wo táwọn ní akúnkẹrí ọmọ ìyá dáadáa ní ọ bàbá rẹ ní ìyá dáadáa ní náà wí gbogbo ẹ̀ tán ẹgbẹ́ kí lànàbí wí ìdìhábò fa àǹtọ̀mọ̀tọ̀ làkọ́ ẹ máa lọ lálàáfíà ẹ ẹ nífòyà kankan àwọn tó lé lù àwọn tó fẹ́ pa á hmm? mélòó lè yàn ọ́ kà tani jẹ́ Muhammad sallallahu àánú ànábì débi ọ̀sánú ẹranko kátó má sọ tèèyàn àbíjọ́tà ànábì jáde tó lọ tọ́ ìfúngbà tí ilẹ̀ lè máa mẹ́kà tí wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe yìí àwọn ará àwọn ará tọ́ ìfúnbà tó ń lẹ̀ lóko ẹgbà tọlọ́run ẹ̀gbà kọ̀tán wọ́n ní kọ̀tán o wọ́n wá ní wọ́n tó gba àwọn ọmọ kéékèèké ìlú ọyọ lọ sa òkò ẹ̀dá sọ̀wọ́nù làákàyè wọ́n wá ń lé ànábì àti ìlàlí wá ń fi ara rẹ̀ gba òkò torí bilali nìkan anabi ọmọ mi jà lọ kò pérò lọ ya ẹgbọ́ tọlọ́run ah, tẹ́ ẹ̀ bá sì gbọ́ ẹjọ́ wọn máa padà lọlé wọn lọ lè padà lọ rọrùn wọn wá lé anabi lóko títí fá kò fi sùn wọn àmọ́ kéékèèké ni wọ́n tẹ́ sí anabi ń dọ́nà sallallahu alaihi wasallam nbẹnu hadithi bẹ́ẹ̀ nbẹnu sira bẹ́ẹ̀ anabi ní bóun ti wá fẹ́ padà wọ ìlú maka òun wá rí ẹ̀sọ́ òjò kan tó sú òun wá ń gbọ́ òun màláíkà Jibril aleyhi salam bèbèrè ni wọ́n sọ fún un pé ìwà nàbì gbogbo ń tọ́tẹ̀lẹ̀ lọ́lọ́run ti rí o òun nìkan fóun wá wá lónìí máì malakul jibal màláìkà ti ń kọ̀ǹtò gbogbo òkè ń bẹ pẹ̀lú wọn torí náà gbọ́n tí ó wù gbọ́ tẹ́tọ́ lọ́rùn rà màláìkà òkè wa ní ọlọ́ọ̀lọ́rùn wà nàbì o nṣe ìtàtọ́ bá wù ọ bẹ́ẹ̀ an utbiqa alayhimul akhshabayn àwọn òkè ńláńlá tó wà láàrin Mákà àti Táífù ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní bọ́ bá kọ̀máǹdì mi kí n pa òkè yìí méjèèjì dé mọ́ wọn nígbà tí èèyàn sandiwíìtì ẹyin kọ́kọ́ pa ó wí bẹ́ẹ̀ bá anabi ń jọ́nà ẹ̀sọ́ kílà anabi wí sọ̀lọ̀ sọ̀lọ̀ ẹ lọ́ọ́ ká tán anabi ní inni la arju allaha an yukhrija min aslabihim man yuwahhidu allaha la yushriku bihi shay'an ah má ṣe bẹ́ẹ̀ torí báwọn ti rí yìí ń rò páwọn ọmọ wọn rí rẹ mò ń retí pọ́lọ́hún mú jáde nínú wọn àwọn tí ó ṣe tọ́lọ́hún ọlọ́hún á ṣe bẹ́ẹ̀ àbí ò ṣe bẹ́ẹ̀ séyìn lẹ́nìkan máa wí ikú yìí sí gbogbo eléyìí àmọ́ àwa náà ewì jáde ọ̀pọ̀lọpọ̀ àìgbéyàn bá sọ̀tàn ànẹ́bí náà àwọn kan ọ̀rọ̀ kan tí ò nítumọ̀ kan kátà dẹ́rù bá àwọn èèyàn àwọn àtàgídí tọ́lẹ̀ yìí wọn là nẹ́bí máa sànù kọ́dà àwọn táwọn ó rò pé àwọn tí ò léèyàn tí àwọn ẹrú ẹrú ẹ tí ò lẹ́nìkan anabuwa muhammad sallallahu bá ti wí níjẹjọ pé ẹrú lásán wọn kàn rí ẹnìkan tó sọ gbogbo tinú rẹ yóò tún máa bá ó ti lè rí báwọn ní wọn bá yọjú wo tó bọ́yá náà àwọn àgbà sọ abẹ́ ni wọ́n bá rí i náà nẹ́bi dirí nù sallallahu alaihi wasallam òun nìkan bàríra bàríra ẹrú ni òun lọ̀rẹ́ ayò ìyàwó ànẹ́bi sallallahu alaihi wasallam ìwọ́lẹ̀ gbà báwọn lónìí ọmọ ọ̀dọ̀ ní best friend ìyàwó rẹ ọmọ ọ̀dọ̀ bì kan kì í sọ ọmọ ọ̀dọ̀ tí lé wọn o ọmọ kan tí wọ́n ránṣẹ́ ń bì kan òun lọ̀rẹ́ ayò ìyàwó ànẹ́bi Muhammad sallallahu alaihi wasallam òun ni ó tún gbẹ́ran wá ní ó gun Aisha lànẹ́bi ó ní fẹ́mi náà jẹ́ mẹ́ ẹrú. E, e, e, nígbà ọyá ànábì náà lọ padà fún bọ́kùn lọ́rùn rẹ̀ pé aisha sanwó rẹ̀ tó dọmọlúàbí bàríra wa dọmọlúàbí tán tóbìnrin wa gbé òun àtọkọ rẹ̀ rú ni wọ́n tẹ́lẹ̀ wọnà òun lòun kò máa jẹ́ ìyàwó ẹrú òun náà ti sàgbọ́ mẹ́nìyàn ọmọ èèyàn gbé gbàgbé ẹ ó ti yá gbàgbé pé bákan náà làwọn tẹ́lẹ̀ pé òun ò lè fẹ́rú mọ́ o mògì fún ọkọ bàríra àyà tó kọ ànẹ́bí ẹ̀rọ tó wá bá gbé àyà bá sọ̀rọ̀ sẹ́ni tí òṣèré súnmọ́ ni ẹrú ọmọ tó bá ń bẹ̀ ìyàwó mi nínú rìwáyà kan wọ́n ní mògì fún sunkún tẹ̀lé ìyàwó rẹ̀ kí n gbogbo gbòòrò Mẹ̀dínà gbà mọ́sí òun lẹ̀ kí lè ànẹ́bí wá ṣe ànẹ́bí wá pè bàríyà ẹ̀wù tá ànẹ́bí ń wí ànẹ́bí ọ̀gbẹ́ ìwé ẹrú lẹ́yìn báwa lásán owó rẹ̀ ń jó ní kí ló ń bá jì àá. Ah, ànábì èsì bẹ́ẹ̀ ọ̀nà èdè bẹ́ẹ̀. kí là ànábì ń wí ni sallallahu alaihi wasallam ànábì ń pé ya bàríyà wọ bàríyà innahu zawji ọkọ rẹ ní ibẹ̀ ti fẹ́ra yín pẹ́ innahu abu walada bàbá ọmọ rẹ ní gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀túnú ànábì ń sọ ọbẹ̀ fún bàríyà pé àgbà padà ẹ máa fẹ́ra yín kò sí kọ́dà nínú ìsìlámù kò sí kí ni bàríra wí ẹrú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sanwó rẹ̀ ọwọ́ akọjú sáà nẹ́bí sọ̀rọ̀ sọ́lá ọwọ́ bọ́ọ̀lù láti sọ̀rọ̀ ọkọ̀ sí gbẹ̀rù jẹgbẹ́ ẹ̀rù bà wọ́n ẹ̀ àfa àtọ́ bá jà nẹ́bí ẹ̀rù bà wọ́n. bàríra ọláyà wa sọ fún ànẹ́bí pé àtàmúrú ni èyí tó ń wí ìwà ànẹ́bí àtẹ́ni àbímọ̀ràn kẹrù ọmọ bíi olówó rẹ̀ tó ànábì ọlọ́run àtẹlélẹ́ yìí dàbí torí pé bàrí rọ̀ fẹ́ tẹ lọ́run bọ́dà ipá tẹ ni a òjíṣẹ́ ọlọ́run ní sọ̀rọ̀ àmọ́ ti mà ànábì gbé ẹni tí ó gbọ́rù rẹ̀ tí ó ọ̀ndàtàǹdì rẹ̀ ni kí lànàbì wí ànábì nílà innama ana shafi ń sì pẹ̀ lásán yìí kàmí kún ẹbí ẹnìkan tó kàn wá sí pẹ̀ nǹkan láti ẹ o tí kò tó àtẹ̀ pa ànábì ọlọ́run òun ló ṣe ìyàwó rẹ̀ lọ́sàn owó orí rẹ̀ ẹ́ sàgbọ́ yẹ kẹ́rù ọgbọ́bìnrin náà tó bá lóun ọ̀sán owó máa ń kọ́. ó ní ìnàmá àmẹ́fà ń sì pẹ̀rẹ̀ ní o dákun wò ó ṣe ni ẹgbẹ́ gíní bàá wí láàájà tàlẹ́ ìhì wọn ò ní ìdí rẹ̀ mọ́ ó sì tán síbẹ̀ àmọ́ ìdí mo ti bẹ̀bẹ̀ ó lóun ọ̀gbà kí ló kù haza huwa muhammadu sallallahu alaihi wa sallam ẹni tí ń jà nẹ́bí nù ẹ́ díẹ̀ lélẹ̀ ìtara sọ kínkínní nínú ìgbésí ayé ànábà muhammadu sallallahu alaihi wa sallam responsibility mi àti wọn náà ni ká jẹ́ káwọn tí ó mà á kí wọ́n mà man huwa muhammadu sallallahu alaihi wa sallam ọlọ́nkọ́mọ́sá àbánsá lẹ́kùn kí á ti gẹ̀ fún ànábà muhammadu sallallahu alaihi wa sallam ọlọ́nkọ́mọ́sá àdójútì gbogbo àwọn ọ̀tá ànábì gbogbo ibi tí wà وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم